بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين تحريم الظلم والتحذير منه èèwọ̀ ní kí wọ́n máa ṣàbòsí o àbòsí ṣíṣe àrámù èèwọ̀ ni o wàtàhírù mìíràn afọ̀rọ̀ ọlọ́run àti sunna nagwa muhammad sallallahu alayhi wa sallam ká ìkìrọ̀ àwa ń lọ pé èèyàn ó jìnnà sábòsí ṣíṣe o. ọlọ́gbọ́hù ta'ala olùwàbà tí ọlá rẹ̀ fún wa nù al-Qur'an al-Karim. ما للظالمين من حميم ولا شفيع يطاع olúwa yín kò ní í sí fún alábòsí ọ̀rẹ́ ayò abẹni tí í sí pẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò sì gbàgbé rẹ̀ inú tí yẹn fi lè disqualify ara rẹ̀ tí obìnrin ní ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ tí ó wà tí ó sàánú rẹ̀ ọmọ jìyà àbòsí tó ṣe òní kéèyàn alábòsí o. ìwà ni má lè rọ́ọ̀lì mí nà mí hàmí mí wàlá ṣẹ̀fíìn yòtọ̀ ọ̀sọ́rẹ̀ ayò kan fún alábòsí tí ó wà tá yọmọ awò mìíràn ni òṣìṣẹ́ nìkan tí ó lè ṣe pé alábòsí ńwájú ọlọ́run ọlọ́run ọgbà sí lẹ́nu oògùn kí èèyàn máa bọ́ sínú gbogbo orú ìṣòro báyìí òun ni kéèyàn máa ṣàbòsí máa ṣàbòsí fún ẹni tí pàtàkì jùlọ àbòsí tó le jù òun lẹni tí ò lè gba ẹ̀san àbòsí lára rẹ̀ yọwọ àfẹjọ́ rẹ̀ sùn lọhùn yá ó sì jù mí lọ yàn mí jẹ nínú hadithi kan anabi sallallahu alaihi wasallam ọyà padà kàmbí iná anabi ní ittaqi da'wata al-mazlum ẹ ẹ má jẹ ẹni tẹ bòsí ọ ké pọ lọhùn kó ṣépè fún yín o fa innaha laysa fa innahu laysa baynaha wa bayna Allahi hijab torí kò sí gàgà kan láàrin tí ẹni àbòsí ẹni agbomi lójú rẹ̀ tọ́ba fi kígbe lọ́dọ̀ ọlọ́run lẹ́bi ní òsì gàgà kan láàrin tí ń yí wọn àtọ́lọ́run kọ́mọ wí kọ́mọ sẹ́yìn o torí náà ẹ̀dá kan nínú tí ẹ̀yàn lè fi kó bá rẹ̀ òun ni kí nínú tọ́lọ́run fún ọ̀yìn náà ní kọ́ wá tàn ọ́ òfin máa ṣàbòsí fẹ́ lómi ẹlòmíì torí póun lówó pé bóun bá ṣe kí ni wọ́n ṣe owó ní ọ̀jẹ̀ ẹlòmíì torí póun nẹ́pọ̀ ẹlòmíì torí póun máyà ṣe gbogbo ìdẹ̀rọ ọlọ́run wọ̀nyí kí wọ́n má jẹ́ ogun débi yóò fi ṣàbòsí fẹ́ni tọ́lọ́run ò fún o ní àbá ṣe bẹ́ẹ̀ ewu ńláńlá ń bẹ ní ẹ̀yìn rẹ̀ o. عن أبي ذر رضي الله عنه أبو ذر وقعوا أباني لما سأبرس عليكم ينور فوق àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ́sá kàwá kẹni tí ó máa nífẹ̀ẹ́ wọn o ẹ̀ olóríire èèyàn ní nífẹ̀ẹ́ olóríire o olóríire ní gbogbo àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa àwọn aká wí bẹ́ẹ̀ ọlọ́run ló wí bẹ́ẹ̀ radiyallahu kò nǹkan kan mọ́ lẹ́yìn ìyọ́nú ọlọ́run ìgbà ẹni ọlọ́run bá wá yọ́nú sí tí wọ́n bínú sí wọ́n lọ sórí bú o ìlà ẹni ọlọ́run bá yọ́nú sí ẹnìkan wá ń bínú sí à ń tọ̀ ń sórí bú o lọ́mọdé àbá ń sórí bú o ọmọ sàájá wà ní àwọn tí ọmọ yọ́nú sáwọn tọ́lọ́run lóun yọ́nú sí àwọn tọ́lọ́run jẹ́rìí bóun yọ́nú sínú àlùkùránì kò náà ọ̀nà àbí ànẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam lọ́mọ́sáàsà lẹ́kùn ìyọnu rẹ̀ fún wa. عن النبي صلى الله عليه وسلم بما يروي عن الله تبارك عن الله تبارك وتعالى أنه قال àbúbárò nínú ohun tí ànábì sọ fún wa kọ́lá tá ànábì ń sọ sallallahu alaihi wasallam pé bọ́lọ̀ ti wí ni ń wí yìí o eléyìí ni wọ́n ń pè ní àwọn àhàdíìsù kòdìsíyà àwọn àhàdíìsù kan bẹ tó ṣe pé directly bọ́lọ̀ ń fi instruct ànábì language tọ́lọ̀ ń fi instruct rẹ̀ ń náà yẹn wí fún wa. ó yàtọ̀ fáwọn àhàdíìsì ọlọ́run ní wí báyìí fún yín àmọ́ gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sí ń bẹ̀ gbogbo ọ̀rọ̀ ọlọ́run gbogbo ìtànàbí yìí olùwà ni gbogbo ńtọ́ bá jáde lẹ́nu rẹ̀ ọmọ ya ń pé kú ànàlàwà in huwa illa wahyun yuha ànábì òní sọ̀rọ̀ fẹ́nu o gbogbo ńtẹ́ bá rí tọ́ bá wí àwa lára o ọlọ́run garanti bẹ́ẹ̀ fẹ́ lómi o ọlọ́run ò fẹ́ kíni garanti bẹ́ẹ̀ fẹ́ lómi bó ti yẹ kéèyàn kéwú tó kọjá àfa òní garanti pé kò ní í síbi o. Eh, torí ẹlòmíì eh, yọ wá fọ́nká mọ́ àti ṣe àfáà kan àbẹ́yìí tá àfáà kan wí tí ó ṣàlàyé rẹ̀ bó ti yóò ṣe é ìyàwó ẹlòmíì ọwọ́ àárò màgbẹ̀ hẹ́n wọ́n wí báyìí náà èyí ò tó ọ ní ẹ̀sìkúùsì lọ́dọ̀ ọlọ́run o. olúwa ò garanti pé gbogbo nǹkan nìkan bá wí òun lòún rán àfànàbọ̀ Muhammad sallallahu alaihi òun náà ẹ̀dá pàjá fèsì òun náà o. ìyá ìbáàdì ọlọ́lọ́run wí báyìí pé ẹ̀yin ẹrú mi ẹ̀yin ẹ̀dá tí mo dá ẹ̀ní haramtu zulma ala nafsi èmi gan fúnra mi ọlọ́run ọlọ́run ní wíwá o mo màámà mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ fúnra mi bọ́lọ̀ ń bá bóyàn sí ìgbòlá àròjọ rẹ̀ lọ kò sí èyí ń tó ẹ̀kọ́ fún ọmọ ànábì àdámà pé mo ní gbogbo ní máa gúnyàn owó ipò kò sí ń tó rò tó fi ṣàbòsí tó fi yàn á jẹ ju pé zibijó gbé ọ lọ ọlọ́run ni ò síbi tẹ́nìkan gbé lọ́wọ́ bá ṣàbòsí fún yàn ọlọ́run ní fúnra mi náà mo wá ní ìní ṣàbòsí àrọ́m tó tóbi mọ́ àlá nàfsí waja'altuhu bainakum muharrama nígbà òjò wa rí báwọn tẹ̀mí lẹ́mi ò ní ṣàbòsí ẹnìkan yín ọ̀gbọ́dọ̀ ṣàbòsí o ja'altuhu bainakum muharrama haramu mọ̀ṣẹ́ o èmi tó gbé ẹ̀ níbi tẹ́ ẹ gbé mi lọ ẹ̀ nílé ẹjọ́ tẹ́ ẹ gbọ́ mi lọ bí n bá ṣe yín bí n bá ṣàbòsí ọ̀hán lẹ́mi ò ní ṣàbòsí ìwọ wa ń kọ́ pé pé bẹ́ẹ̀ yàn ọba nílé ẹjọ́ tí gbé ọ lọ ilé ẹjọ́ tọ́lọ́run bẹ́ẹ̀ olúwa ní haramu ni o ẹ má ṣàbòsí láàrin ara yín o fàlà tàbọ̀ làmú ẹ má ṣàbòsí ara yín o àbòsí ṣíṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ Ọlọ́run ewu ewu sì ní lọ́dọ̀ Ọlọ́run ìmọ̀ tó kéré jù ń bẹ́ẹ̀ kéèyàn ó fèsì lọ́dọ̀ Ọlọ́run ni ẹni àbòsí bá bá ké fọlọ́run léèyàn lórí Ọlọ́run ládàá lóhùn o ọlọ́run láàdá lóhùn o ọlọ́run kọ́ dákun ọ̀sàmánà wa o ẹ̀ dákun ẹ̀já mọ eléyìí náà gbogbo ní ti ń jábò sí ẹ̀já jìnà sí àbòsí owó àbòsí ọ̀rọ̀ àbòsí àmánà gbogbo ní ti èèyàn fi mọ̀ pé a ọ̀yàn lámọ̀ yín jẹ ti ń jábò sí náà kéèyàn jìnà sí ọlọ́mọ́sá sọ wa ń bi gbogbo àbòsí. أتيت كريم kéré ń bẹ̀ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم